kò sọ bẹ́ẹ̀ igun àwọn sàábàánu tó gbàdé sí wa wọn ò gbọ́ yé sí káàfà wa máa ṣàlùwàlà káwa lọ máa fọwọ́ tẹ́ omi àlùwàlà ara rẹ̀ káfí wa máa bọ́jú ọlọ́mọdé o káìsàn o. so nígbà àwọn sọ̀hábà wọn ò gbọ́ yé síbẹ̀ igun kejì nígbà àwọn tábìyìn àwọn tí wọ́n naréètì àwọn tí wọ́n jẹ́ kí á rí àkọsílẹ̀ ọ̀rọ̀ tí bàbá jùwáífà gbà wá àwọn tábìín tábìín tábìín ní ti eléyìí àdìsí mùsùlùmù ni ọjọ́ wo ni mùsùlùmù ń sàlùwàlà táwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n á fọwọ́ gbé omi àlùwàlà rẹ̀ sẹ́ẹ̀rí táwọn ẹni ìṣáájú wọn ò gbọ́ àdìsí yé lọ síbi pé kó o wo ànábì kọ́ṣe lórí kọ̀díyà yìí lórí ìṣẹ̀lẹ̀ yìí pé kẹ́yìn àfáà kẹ́ ẹ wo ànábì kọ́ṣe àtẹ̀yìn ọmọ kéwú táfà yín bá ti ń sàlùwàlà kẹ́ bá máa fọwọ́ gbé omi rẹ̀ kẹ́ ẹ fi máa pa ara yín sẹ́ni pé wọ́n gbọ́yé bẹ́ẹ̀ tí wọ́n bá ti gbọ́yé bẹ́ẹ̀ àwa náà ò ní gbọ́yé bẹ́ẹ̀ torí pé a ní làákàyè jù wọ́n lọ àní mọ̀ jù wọ́n lọ àgbọ́ ẹ̀sìn yé jù wọ́n lọ àwọn lasáájú wa nínú ìmọ̀nà àwọn ni wọ́n síwájú wa nínú ìmọ̀nà àdínì àwọn ni. kó o lè mọ èsì tó fòun sùn fi lọ́gọ́tọ́ bá tọ́ bá rí tí bá ń fọwọ́ gbé omi àlùwàlá séwù rẹ̀ sọ fún pé ó kó àìsàn lára séwù rẹ̀ wò ó wọn ò ní rí gútíẹ̀sì ní uch. Allah subhanahu wa ta'ala lódodo ènìyàn bíi wa lànà bíi wa ṣùgbọ́n ènìyàn tó yàtọ̀ ni ènìyàn tó ṣe kí ni ènìyàn tó yàtọ̀ ni. ìjọ ọmọ pé omi ń sun bọ́ọ̀ta lórí ọmọ níka ànábì táwọn sàábà mú omi ó ń sun jáde látòrí ọmọ níka rẹ̀. ọmọ níka rẹ̀ ó di ọ̀yún ó di ìṣẹ́lẹ̀rú omi tí wọ́n mu tómi kan bá ń sàn bọ́ọ̀tà láti inú ọmọ níka tiẹ̀ ètùtù ni ó jẹ́ ètùtù. nítorí náà ìṣesí yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Allahu tó ga jù lọ fi sa ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam lẹ́ṣà kùsùsíyà lélẹ́yìí kùsùsíyà ni ẹ jẹ́ kí ẹrú ọmọ rẹ̀ lẹ́rú o kí wọ́fà náà kọ́ ọmọ rẹ̀ ní wọ́fà kí jòyè wa kó yéé ṣe bí ọba. kùsùsíyà ya bẹ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan kan ń tó jẹ́ pé ànábì nìkan fi tó fi ló fi ṣàlẹ́sà ọmọlẹ́yìn rẹ̀ kankan ò gbọ́dọ̀ dánwò bọ́bá yóò tẹ̀ irú ẹ̀ náà ni kéèsì tánàbí pé o ti lẹ́rìí lọ́wọ́ láti fẹ́yàwó mọ́kànlá sẹ́rìí inú ṣe ń tọ́pẹ̀ lẹ́rìí inú ṣé báwọn ẹni ìṣáájú ṣe lónú ṣé ìyàwó Àbúbákírì tó fẹ́ pé mọ́kànlá ṣé Umaru fẹ́ tó mọ́kànlá ṣé Usmanu fẹ́ tó mọ́kànlá ṣé Ali fẹ́ tó mọ́kànlá ìmáàmù Màlìkì sọ náà fẹ́ bẹ́ẹ̀ ìmáàmù Abu Hanifa sọ fẹ́ bẹ́ẹ̀ la fi sọ wípé a gbọ́dọ̀ tá a bá lẹ́rìí lọ́wọ́ fáì ẹ̀rí ni pé ìyàwó ànábì jẹ́ mọ́kànlá ẹ̀rí nù bóò ló sì lu ẹ̀rí hùn ọ padà sọ́dọ̀ àwọn tó gbẹ̀rí wa àdúgbò lọ mẹ́rin wa ni ṣé wọ́n lọ kọ́ ọ́lẹ̀ ni ṣé sàbí ni ọ́ ni ṣé tábì ni ọ́ ni ọ́ ò nípa kankan bẹ́ẹ̀ náà ó ò nípa kankan wọ́n wọ́n ti ṣebí ọbẹ̀ ti jiná kí wọ́n tó dé ẹ́ là ń ka àdíìsì là ń ka àdíìsì nìyí. àdìsí ẹyọ kan nínú àwọn sọ nínú àwọn tábìlì ìmí lè rìnrìn àjò láti lọ kọrú àdìsí wá fún wa ni wọ́n wá sáyé kalẹ̀ lakó gbogbo àdìsí tí tí ẹranko jẹ ẹlòmíì lójú ọ̀nà lórí pé lọ kó àdìsí wa jẹ lójú ọ̀nà ni jókòó tì lọ lọ rà kan náírà kan yìí. àbúrò rí báwo ọbẹ ti jiná káwa tó wá dé lónìí ṣé ìwọ tọ́bẹ̀ tí a jiná ló fẹ́ sọ iye rodo tí wọ́n fi ṣe bẹ̀ fún wa lọ́ọ́ sọ iye tàtàṣé tó wà ní ọbẹ̀ lọ́ọ́ sọ iye tòmátò tó wà ní ọbẹ̀ lọ́ọ́ sọ òdiwọ̀n iyọ̀ tí wọ́n fi sí ò lè sọ ò lè sọ sọ ibà mọ̀ tẹ bá rí mùrídìí tí ń gbé omi ara ṣé wù ẹ sọ fún pé ranù ló ń ṣe o tó bá wá sọ pé òun lẹ́rìí lọ́wọ́ ẹ kàn sọ fún mi pé ẹ̀rí tó ní lọ́wọ́ òun ta ló gbà á wá ẹni tó gbà á wá òun ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fún un náà ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó gbà wá ẹnìkan ló ṣàgbà wá ah, bóun ló ṣe pọ́síbù ká sọ pé kìnìkan jẹ́ owó ok kìnìkan jẹ́ kí ni o owó owó wọn akọ́kọ́ tẹ ọ ọkọ́kọ́ tẹ èmi lọ́wọ́ tí n bá ná owó n kò lè tẹ̀wọ́ lọ́wọ́ nígbà tí mo ná ló tẹ ọ lọ́wọ́ kémi máa ná owó yẹn ò ní rówó ò lè rí so àdéhìsì yìí bí owó ni àwọn sọ̀hábà ná báwo ni wọ́n ṣe ná báwo ni wọ́n ṣe ná ṣé wọ́n ná ná wípé àwa náà tá a bá ti ń sàlùwàlà ẹ máa gbé omi ara wa torí pé a ti jẹ́ àfáà wo kúrú náà ń bẹ àfáà yìí kúrú náà. ẹ ǹgbọ́ apatẹ́tì ń bẹ lára rẹ̀ aláwọ̀ sànù wa o àdúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run táàríra wa àwọn kan ríra wọn lónìí gẹ́gẹ́ bíi wípé àwa náà àfáà ni wa àwọn ìsáàfáà o àwa láyà àìsáàfáà ẹ̀jẹ̀ àdálẹ́ àtúnṣà àìsáàfáà akẹ́kọ̀ọ́ ni wa. ihun táwọn àfáà ti sọ làwa ń sọ fún yín ihun táwọn ti sọ àlàyé táwọn ti ṣe é lẹ̀ làwa wá ń ṣe kí ni là ń ṣe fún yín àtú àlàyé yẹn ṣe fún wa àtó ṣe on behalf of ourselves no ohun tí wọ́n ti sọ ọ́ lẹ̀ ohun tí wọ́n ti sọ ọ́ òun là ń kà jáde fún yín àwọn làáfàá wa. so fàmí ná ìlí wà náà dìhín ó wà nínú àwọn sọ̀hábà tó fọwọ́ ara rẹ̀ gbe omi lára ànábì tó sì fi ń pa ara rẹ̀ tó fi ń pa ara rẹ̀ tọ́lọ́hún sì ń bíyà bùkátà tó ti torí ẹ̀ e ti pàtàkì wà náà dìhín ó kódà níbi tí páríkà omi àlùwàlá omi àlùwàlá ànábì tó dé ẹni tí ò rọwọ́ tí ò rí tọwọ́ rẹ̀ ò bomi yẹn tààrà tọwọ́ rẹ̀ ò bomi yẹn tààrà tẹ. ẹni tó ẹni tó fọwọ́ gbé omi òun ó tún fi ọwọ́ kan ìtutù ọwọ́ tiẹ̀ yóò tún fi para ọlọ́run ó tún ṣe gbígbàdúrà fún un náà ìyẹn lọ wá fẹ́ sọ pé bàbá yín kan ọkọ̀ àìsàn ìdàkejì tó ṣẹlẹ̀ sáwọn tàbí tó ṣẹlẹ̀ sẹ́yìn. so àlàyé fàmí náà hìlín wàná dìhín ló ti gbọ́ yẹn o kì í sẹ́ẹ̀rí fún wa lásìkò yìí o ló ti gbọ́ yẹn o ẹ̀já tẹ̀wájú. kọ́ọ̀l bàbá juhaifa ó tún sọ pé fàkọ́rọ̀gà nàbí sallallahu alayhi wa sallam alayhi hullatun anabi wa jáde sí wa ó jáde sí wa. àléyìn húlàtún aṣọ tí wọ́n máa pè ní húlà yóò jẹ́ aṣọ kan tí èèyàn wọ̀ tó ga sí pé irú kan náà ni bùbá jàlámíà irú kan náà ni àlọ́mọ́dì tàbí ṣòkòtò rẹ̀ kò ní jẹ́ oríṣi méjì ó máa jẹ́ oríṣi kan náà aṣọ tí èèyàn wọ̀ tọkùnrin wọ̀ nítòkè tilẹ̀ tó jẹ́ the same type tó jẹ́ irú kan náà ok sẹ́wọ̀n kẹ́wọ́n nígbà míì ń bẹ tó ga sí pé ọ̀tọ̀ ni jàlámí àtìyàn ó wọ̀ ọ̀tọ̀ ni ṣòkòtò síyàn ó wọ̀ sí tí yẹn bá ti wá wọ aṣọ tó ga sí wípé àtòkè rẹ̀ àtìsàlẹ̀ rẹ̀ irú kan náà ni wọ́n wá pè ní húlà wọ́n ni wọ́n á pè ní húlà wọ́n wá lánàbí wá wọ aṣọ complete tó jẹ́ àmúrọ̀ tó jẹ́ pupa pupa yìí àwọn àfáà ṣe àlàyé méjì lórí ẹ̀ wọ́n ní kì í ṣe kó ṣe pupa yòó bí aṣọ ti gúrú màlájì ṣe pé gúrú aláṣọ pupa ni gúrú kì í ṣe pupa yòó báwọn bákan náà wọ́n ní kì í wá ṣe full pupa wọ́n ní pupa wà lára aṣọ yẹn ni ẹ wo orú aṣọ tí Musa wọ̀ ǹdẹ kí wọ́n rí ọ ẹ wo orú ṣòkòtò rẹ̀ sẹ́yìn pé pupa náà láàpè bí pupa náà láàpè ti sàlẹ̀ yẹn mo ń sọ o bí pupa náà láàpò náà nínú èdè lárúbáwá bí pupa láàpè kì í sì ṣe pupa pupa ti irú ti gúrú pupa tẹ̀jẹ̀ kò ní ti gúrú ẹ wọ́n rúfìlà tó dẹ̀ ní ìsìn náà pupa náà lápò náà but pupa eléyìí ṣe pupa yòó àwọn pupa tí wọ́n ti míìsì nǹkan kan mọ́ tí ìpupa yòó rẹ̀ yẹn tó ti já wálẹ̀ òun ni ànábì wọ̀ lọ́jọ́ náà ó wá jẹ́ complete àti jàlámíà àti kíni àti ìlọ́dì pẹ̀lú pé ànábì sábà máa ń lọ́dì ni so dípò kéèyàn wọ sokoto èèyàn lè lọ́ọ̀dì tẹ́ bá ti ráwọn Pakistan àwọn Pakistan tablik tẹ́ bá wá sí Nàìjíríà ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń lọ́ọ̀dì kéésì ṣòkòtò ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wọ̀ o wọ́n máa ń lọ́ọ̀dì ni yọ àjọ bí ṣòkòtò àwọn ti máa ń ṣe tó ga sí pé ẹ̀ ṣe bí ṣòkòtò ni kéésì sokoto, ìlọ́ọ̀dì ni so ìyẹn lè lọ́ọ̀dì ọ̀kàrìlá ìmúdí ni ó ní bí ìgbà tí èèyàn bá dèdì fọ́mọ tó wá yọ sísàlẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni ṣe máa rí tòótọ́ bẹ́ẹ̀ ni tó ti ṣe rí ni. kàánì anzuru ìlà abayá ní sàkọ́ ìhì ó sì dàbí ẹni pé mò ń wo fún ojúgun ànábì méjèèjì láti inú aṣọ yẹn tó ń túmọ̀ sí pé kì í ṣe pupa yòò pupa tó láìtì ni ó láìtì débi pé wọ́n ń rí ojúgun ànábì láti inú aṣọ yẹn ó ń ròyìn ìmúra ànábì nìyẹn o Paul ọ sọ pé fatawadọ́ a wà á zanà Bilalun. anẹ́bì ṣe àlùwàlá bilalu sì pe irun paul abudu haifa ó tún sọ pé fàjálítù àtàtàbà òfààhù mo wá bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé ẹnu bilal hàhúnà wàhàhúnà mo ń tẹ̀lé ẹnu rẹ̀ sí ìhín sí àyín mo tún ń tẹ̀lé ẹnu ẹ̀ sí àyín ìyẹn ni pé yẹkùl ó ń sọ pé yẹmí iná wọ́n sì máa là nígbà tí Bilalu ń sọ pé hayya ala sọlá ó yí ẹnu sí kíni ọ̀tún wọn ò yí bọ́dì o bọ́dì ni wọ́n ń yí o ẹnu ẹnu ló ń yí yóò kọ ẹnu sí ọ̀tún hayya ala sọlá hayya ala sọ́la bó ṣe ń ṣe o náà ni àbújọ ẹ̀fà ó ń tọpa bó ṣe ń yí ẹnu sí ọ̀tún tó ń yí ẹnu sí òsì bó ṣe di pé yíyí ẹnu sí ọ̀tún tá a bá ń pè wọ́n lọ́wọ́ àti yíyí ẹnu sí òsì tá a bá ń pè wọ́n lọ́wọ́ bó di súnà torí pé Bílálù ṣe bẹ́ẹ̀ lójú ànábì sallallahu alaihi wasallam ànábì sì dákẹ́ tí ò bá dáa ni láti ṣe bẹ́ẹ̀ ànábì ò ní èyí ti ṣe tó ń yí ẹnu sí ọ̀tún tó ń yí ẹnu sí òsì dídákẹ́ ànábì ní ibi tó ti rí nǹkan dídákẹ́ tiẹ̀ ó túmọ̀ sí kó faramọ́nu ohun tó bá ti wá dákẹ́ lé lórí nǹkan dáa nù tàbí kí nǹkan yẹn ó lẹ́tọ̀ọ́ okay? kọ́ọ́l abudu haifa ó tún sọ pé fọ́ọ̀mù rúkìzátìláhù anaza lẹ́yìn náà wọ́n wá fi òdùrọ̀ kékeré kan gúnlẹ̀ fún un wọ́n fẹ́ kírun fún wọn ni o ó wà ní mọ́kà mọ́kà ní gbogbo ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o nígbà tó lọ ṣe nígbà tó lọ ṣe àìdá umuratul kọ̀dọ̀ tàbí tó lọ ṣe hajj ok wọ́n wá fi anaza wọ́n wà ní sàn pé wọ́n ní jẹ́ àti bàbà wọ́n ti sọ ń bẹ̀rẹ̀ pé inú ilé àti bàbà ló wà tẹ́ẹ̀tì tí wọ́n ta so ibẹ̀ ló ti jáde wá ó ti fẹ́ kírun so wọ́n wá nígbà tí ó ti kírun ní ìta gbansasa báyẹn nítòkù ni pé kí wọ́n ṣe sutura fún un so wọ́n wá mú anaza òdùrọ̀ kékeré kan wọ́n wá tìbọnú lẹ̀ Fasola zuhura rak'atayn ni eni. wá kírun lúrì ní rákà meji. ó kí lúrì ní rákà méjì ìrun Irun ló irun ìrun ajo. mọ́kà ni wọ́n ti bá nà bí o àmọ́ ti pada di àlejò níbẹ̀ nítorí wípé kò síyàwó ẹ̀ ní maka mọ́ àtòun atawon ìyàwó re won ti wà ní Pe pé bi bí ọ n'ilu kan kò túmọ̀ sí pé tó o bá lọ sílùú yẹn wéré pé òun lè ní ọ́ ń bẹ̀ mọ́ níwọ̀n ìgbà tí o bá ti sí ìyàwó rẹ tó o bá ti ní ìyàwó ń bẹ̀ mọ́ tó o kàn wálé wá kí àwọn òbí rẹ wéré onírìn àjò ní ọ. so ànábì kíráká méjì yẹmúrù bayna yadayhi alihimar níwájú rẹ̀ báyìí wọ́n ti fi òdùrọ̀ wọ́n ti fi gúnlẹ̀ lẹ́yìn òdùrọ yẹn àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n rìn lọ lẹ́yìn rẹ̀ wàlíkàlìbù ajá náà wọ́n rìn kọjá lọ láàyò múnáhùn wọn ò di wọn lọ́wọ́ o ajá ń rìn lọ lẹ́yìn òdùrọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà ń kọjá lẹ́yìn òdùrọ wọn ò di wọn lọ́wọ́ lẹ́yìn náà ó tún kí asri ní méjì lẹ́yìn náà lámúyà zálíyù sọ́lé rọ̀kà àtẹ̀yìn ni ànábì òye wá kírun ẹ̀ ní rákà méjì méjì ìyẹn àwọn onírun rákà mẹ́rin kò yẹ kí ní rákà méjì méjì hátà rọ́jà án ìlàlẹ̀ mọ̀dínà títí tó fi padà dé mọ̀dínà ìyẹn làwọn àfáà dìmú pé ọgọ́ tànàbí ló mọ́ta ọkọjọ́ ọgọ́ mẹ́ta agásí pé ìyẹn lè dírun kù kọjọ́ ọgọ́ mẹ́ta tí yẹn bá ti jẹ́ onírìn àjò ni o ó lè dírun kù kọjá ọjọ́ mẹ́ta àdìsí jẹ́ ọ̀kan náà àdìsí tí wọ́n lò pé ànábì lọ sí mẹ́kà títí tó fi dé mẹ́kà àtìgbà tó dé mẹ́kà àtìgbà tó padà ní ìrìn tó gá sí pé lásìkò náà ìrìn ràkúnmí ìrìn kẹ́tẹ́kẹ́tẹ́ ìrìn ẹṣin tó and fro kì í sọ̀rọ̀ oṣù kan kì í ṣe ọ̀rọ̀ oṣù kan tẹ̀lébà ń bá ṣe ń rìn tẹ́ ń gẹ̀ẹ́sì kútúpà kútúpà kútúpà kútúpà tẹ́ máa ń rìn tílẹ̀ bá ti ṣú wọ́n á pàgọ́ síbẹ̀ wọ́n á sinmi wọ́n á sùn táwa tún dọjọ́ kejì wọ́n á tún kọ̀ǹtínú ìrìn àjò wọn unlike ẹ̀yin tẹ́ ẹ gbé flight tẹ́ ẹ gbé plane tẹ́ ẹ pé fòó báyìí six hours ẹ ti dé Saudi. tẹ́ bá gba tẹ́ bá gba Dubai àbẹ́ gba Cairo wọlé ẹni ní stopover but direct Saudi náà wà direct láti Nàìjíríà sí Saudi òun náà wà whichever kókó ni pé onírìn àjò sá ni ọ onírìn àjò ni ọ but lọ́la pé àwa tá a bá lọ sí Saudi tá a lọ ṣe hajj a lè rí ìrun kọ́sírùkì àfi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ bá jẹ mọ́ pé àfẹ́dàrún wa kí. torí pé o ò ní fẹ́ mọ wòran lọ́wọ́ àsìkò tó láǹfààní àti lọ Saudi un ẹ́n pẹ̀lú ládá tí ń bẹ fúnrun tí ìbá kí nínú mọ́sáàsì Mẹ́kà àti mọ́sáàsì Mẹ̀dínà kó o tún wá sọ pé kọ́sírù kan ló tún mọ́ bá káàkiri àbóṣe bẹ́ẹ̀ à ó ti wà láàrin arẹwà méjì zẹ́dà kó o du kọ́sírù zẹ́dà kó o du ládàá tó wà nínú haramu méjèèjì mo sì lérò pé ládàá ló fẹ́ dù torí ó ti mọ̀ pé bóyá wàá mọ̀ rẹ̀ rè olè mọ́ wàá mímọ̀ tó fi kú.